الحمد لله رب العالمين الحمد لله الذي فضل على عباده مواسيم للطاعات يستكثرون فيها من العمل الصالح قال الله تعالى في كتابه أعوذ بالله من الشيطان الرجيم ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام الأيام المعلومات هي أثر بن إجة هكذا قال ابن عمر وابن عباس رضي الله عنهما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل فالعمل في أيام أفضل منها في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطب بنفسه وماله فلم يرجع لشيء أخرجه البخاري صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن عشر الأوائل في ذي الحجة قد جاء إليكم مرحبا وسهلا به واحرصوا عليها حرصا شديدا للأعمال الصالحات قال الله سبحانه والذين جاهدوا فينا لنهدينهم سبلنا أدعوكم الله وبركاته ọba ọ̀gá ògo ọba olóore ọba ẹ̀yìn ọba alámọ̀tá ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó yẹ pé ó sì ọ̀pọ̀lọpọ̀ oore fún àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ oore náà ààyè kàátán ọpẹ́ fún ọlọ́run ọba lórí bó ti ṣe wá lẹ́ni tó ṣe pé ìjọsìn wa ó gúnrégé pẹ̀lú bọ́lọ́wọ́n bá ti fẹ́ àwa mùsùlùmí nìkan náà láti lóore tẹ́lẹ̀ yìí gbogbo ẹni tí ẹ bá ti ṣe mùsùlùmí ìjọsìn wọn bí kéèyàn máa papọ̀rọ̀ fún mi ni ọpẹ́ ni fọ́lọ́wọ́n bá tó ṣe àjùlọ fún àwa irúsìn rẹ̀ ìdájọ́ mùsùlùmí tó tún wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àkókò tó ṣe fún wa láti jẹ́ pé ká tó máa fi wá ọ̀pọ̀lọpọ̀ orí lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ ni fún ọlọ́run ọba ọlọ́run bọba lékẹ́ ọlá tó tún jẹ́ pé ó tún máa pọ̀ sí fún wa ká tún máa ṣe lójú kòkòrò láwọn ìgbà dégbà àwọn àkókò sákòókò láti fi máa fi wá iṣẹ́ olóore sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bọba lékẹ́ ọlá sọ fún wa inú ọ̀rọ̀ rẹ̀ nù sọ́tẹ̀lẹ̀ hajj ìyẹn Quran 22 verse 28 pé ọ̀yọ́sùn ìsúnmọ̀lọ́rì ti àyà mi máa dùn máa àwọn èèyàn wọ́n máa rántí ní àwọn ọjọ́ èyí tó ṣe pé wọ́n ti mọ́ ọ̀nì aláàmọ́ rọ̀zákọ̀ homi bahimatila náà lórí arísìkè èyí tọ́lọ́wọ́n bá ti fún wọn nípa àwọn ẹran ọ̀sìn àfá àbúláàbùnà paris àti àfá àbúláàbùnà ọmọ àwọn méjèèjì sọ pé alẹ́ ayyámù ni màálùmá tọ́lọ́wọ́n bá sọ nù ayà yìí ìyà aṣẹ́rù bèlè hijja òun náà ni ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ èyí tó bẹ̀rẹ̀ oṣù bèlè hijja ìyẹn oṣù bá mú lọ́túnla tàbí jẹ́ mẹ́rin pẹ̀lú àna ọlọ́run òní ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 1442 tí àrẹjọ́ Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ìjẹ́rẹ́ láti ìlú Makka lọ sí ìlú Madina tó ṣe dédé ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2021 bó ti ṣe wá jẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n yìí tí oṣù bá parí lọ́la yọ parí lọ́tùlá bìí ní ìlà ìtàhálà ìyẹn ni pé ọjọ́ àkọ́kọ́ nínú oṣù tẹ̀lẹ̀ hijjá oṣù kejìlá tí ó bá jẹ́ yọmọdé ahad jẹ́ pẹ̀lú àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé wá ní tọ́jú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí ó máa bẹ̀rẹ̀ lọ́tùnlá àbíjọ́ mẹ́rin yìí àwọn ọjọ́ tó yẹ tó jẹ́ ọjọ́ ńlá ni fún àwa mùsùlùmí ọjọ́ olówó ni fún àwa mùsùlùmí ọjọ́ tí èèyàn gbọdọ̀ fi ráre ní fáwà mùsùlùmí ọjọ́ èyí tó ti pé Muhammad sallallahu alaihi wasallam wọ́n bí lọ́rọ̀ lórí ẹ̀ nígbà wọ́n nínú ọ̀rọ̀ kan Muhammad sallallahu alaihi wasallam pé àwọn tàbí sọ pé wọ́n lẹ́ni jihad ọyìn ọba àjagun sójú ọ̀nà ọlọ́run àlẹ́bí ni pé wọ́n lẹ́ni jihad kódà kí èèyàn jagun sójú ọ̀nà ọlọ́run lọ́jọ́ míì tí ọwọ́ àgbàládá ọba jagun ọ̀nà ọlọ́run ọba lọ́jọ́ míì kò lè gbàládá tó bẹ́ẹ̀ tó tó iṣẹ́ orí téèyàn ó sì láwọn ọ̀dẹ́ mẹ́rẹ̀ wáyìí ó sọ lọ́wọ́ wá fi ajẹ́ wọn sí ó fi àyà bí sí pé ìlà rajulun kharaja yọ̀kọ́ àti rùbìnẹ́sì wà máa rẹ̀ àyà àfẹ́ntẹ́ ẹ̀kọ́ bá lọ tó jáde sójú ọ̀nà ọlọ́run tó lọ ojú ogun ojú ogun ọ̀pá ẹ̀sìn tí wọ́n lọ fi jàpẹ́ ẹ̀ta tọwọ́ jẹ́ pé ẹ̀mí ń tọ̀ wọ́n bọ̀ dúkìá rẹ̀ náà sì lọ sí irú ẹni bẹ́ẹ̀ láti lè fẹ́ sọ pé ládá tí ó gbà yóò sì gbèdé àwọn tó bá gbọ́ ọjọ́ mẹ́wàá yìí láti fi tẹ́ olóore lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí ó jẹ́ oyé wa nípa pé dúkìá rẹ̀ yìí àti òun gágá pàlámù ìyá ìjẹ àìlèṣẹ́ òsì kẹta tó sáré padà wálé mọ́ irú ẹni bẹ́ẹ̀ iná ẹni ó tó gbà ládá èyí tó ṣe pé àwọn tó bá ṣe ẹgbẹ́ ọjọ́ mẹ́rẹ̀wá ìtún lò fún pé olóore yóò tó gbà ládá tó tó ti wọn ìkẹ́ àti ìgbẹ̀ tọ́lọ́bá níbi wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́bá ara léra sáré rẹ̀ àti gbogbo àwọn tó bá ti ṣe ẹ̀kọ́ sí èyí tó fi di ọjọ́ ẹ̀sìn lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ẹjá bẹ̀rọ ọlọ́run ẹjá fáyà ọlọ́run ẹjá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ oore lọ́lọ́run bá ti fáwọn mùsùlùmí ọ̀tẹ́ni tó lọ́run bá ṣe rú oore báyìí fún bí kò sí àwa mùsùlùmí nìkan a mọ̀ olóore adúpẹ́ ayé lógo gbogbo tọ́lọ́run bá ti fún wa náà ọlọ́run dákun já gba lọ́jọ́ yáàmà bá kọ́ nínú àwọn bá ṣe wa òun náà ẹ̀kọ́ ó dé gbẹ̀gbẹ̀gbà tó sì ti wọlé wá bá wa tán yọ máa bẹ̀rẹ̀ lọ́túnla àbíjọ́ mẹ́rin pẹ̀lú àna ọlọ́run ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù hijab ọjọ́ kan ni tó ṣe pé èèyàn gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn láti fi ṣe ìjọsìn èèyàn gbọ́dọ̀ bàbára rẹ̀ láti fi ṣe ètò ọba dáadáa wíwá orí lọ́dọ̀ ọlọ́run àti sísájọ ọlọ́run ọba kò níbi ọ̀pọ̀lọpọ̀ aburú èyí tí máa ń jogún fẹ́dà torí pé bọ́lọ́run bá ṣe ní dáadáa tí máa ń ṣe fẹ́dà bẹ́ẹ̀ ló ní ìdàkejì ṣùgbọ́n gbogbo ẹ̀ dáadáa ni lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn ọmọ èdè ènìyàn àwọn làwọn máa rí pélé yọ ọba lẹ́jẹ̀mú ṣùgbọ́n eléyìí ní ṣe lọ fọ́ wa lẹ́jẹ̀mú pẹ́kípẹ́kí àwọn ẹlòmí ń bẹ lásìkò yìí lẹ́yìn tí ìfọ́lọ́run bá gba àlàáfíà lọ́wọ́ wọn àwọn mí ń bẹ lásìkò yìí tí ìfọ́lọ́run bá ba lè ọlá nínú oríkẹ́ wọn lọ́lọ́run bọba àlefẹ́ láti fi ṣe àdẹ́wò fún wọn ẹni ọ̀kadà gbá ẹni mọ́tò gbá ẹni mọ́tò tẹ́ kò kú ṣùgbọ́n mi lè máa tọrọ kú fúnra rẹ̀ àwádúpẹ́ fọ́lọ́run àmọ́ lóore tọ́lọ̀n bá ní fáwọn máa bẹ lórílẹ̀ èyí pẹ̀ lẹ́yìn tó ṣe pé oríkèríkè ara wá pé bẹ́ àtìlá láàáfíà gbogbo àwọn tọ́lọ̀n bá gba àlàáfíà lọ́wọ́ wọn kọ́lọ̀n bàbá lè gbọ́lá

fáwọn ọlọ́run ọba ọba àdékẹ́ ọlá àwọn ọlọ́run ọba lánà fún nínú lànà èyí tọ́lọ́run ọba là fún ẹrú sí ọlọ́run ọba òun náà ní ọjọ́ mẹ́wàá èyí tó dé bá wa gbọ̀ngàn yìí aṣọ́rọ̀ tọ́lẹ̀ hijab ní mi bẹ́ẹ̀ lọ́jọ́ ọdún bẹ́ẹ̀ yẹn ni ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá tó wípé ọjọ́ ọdún yìí ànábì wa Muhammad sallá sọ pé àwọn ọmọ àjẹ́rin lọ́lọ́ yawmun nahar ọjọ́ tó tóbi jù lọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ni ọjọ́ ọdún iléyá thumma yawmul fitr bẹ́ẹ̀ náà wá ní ọjọ́ tó tẹ̀lé ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin nínú àwọn ọjọ́ tó lóore ni lọ́dọ̀ Ọlọ́run ọba àdéjọ́ ọlá wọ́n ta jẹ́ òṣàn Ọlọ́run àwọn ọjọ́ mẹ́rẹ̀wá ìwá ní ẹjá mú lọ́kùnkúndùn ẹsìjá pàtàkì ẹ̀ ẹsìjá ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí olóore ń bẹ́ẹ̀ àwátà jẹ́ òṣàn ọlọ́run àfáwà eh, Ibn Hajar al-Asqalani wọ́n sọ nínú fásitì báyìí wọn pé kí ló dé tó wá fi jẹ́ fún àwọn ọjọ́ mẹ́rẹ̀wá ìlọ́gbọ̀ ajẹ́kọ́ jẹ́jọ́ tó lóore nínú àwọn ọjọ́ ìjìtàmà ọmọ àtòlè ìbáradà fi hádìrẹ́gbà àwọn ìyá àjọsìn iná ló kó jọ sí ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí àfáwà yìí ìyẹn ní hajjala sọlẹ́ni wọ́n ní sábàbí tọ́fà òun náà ni pé èyí tọ́rẹ̀ sáwọn òun náà ni pé ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ó kójọ sínú àwọn nǹkan tí ń bọ̀ wáyìí tààṣe bóyá àwọn ọjọ́ kan bẹ tí yẹn fẹ́ fi ṣe jọ́sìn tí yẹn fẹ́ fi kírun ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí kó sí ìlú ìlà ìtààlà ìyẹn ni pé tọba fẹ́ ṣe jọ́sìn pé sọ̀lá tọ́bẹ́ ti súnmọ́ lọ́wọ́n bọba lékẹ́ọ́lá àsọ̀rẹ́ oko sínú àwọn ọjọ́ yìí bákanáà tí wọ́n bá wo pé àsíyá ààwẹ̀ ni wọ́n fẹ́ súnmọ́ lọ́wọ́n bá ààwẹ̀ oko sí àwọn ọjọ́ yìí torí pé gẹ́gẹ́ bí ìyàwó Hafsa ó ti gbà látọ̀dà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ń ṣe kí wọ́n sọ̀rọ̀ nípa pé nínú àwọn tẹ́ olóore tó gbajúmọ̀ tí yẹn gbọ́dọ̀ jẹ́ nìkan tí wọ́n lákà fún rẹ̀ láwọn ọjọ́ mẹ́wàá yìí ni kéèyàn gba àwẹ̀ bẹ́ẹ̀ kéèyàn gba àwẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí bákan náà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí kéèyàn ṣe sàárà bẹ́ẹ̀ pàápàá jùlọ nígbà tí àwọn ọjọ́ jùmọ́à tó bá kó síbẹ̀ sàárà tí yẹn bá ṣe ní àwọn ọjọ́ yìí láwọn inú àwọn ọjọ́ mẹ́wàá yìí sí jùmọ́à yóò tún máa gbé pẹ́ẹ́lí ju àwọn ọjọ́ jùmọ́à yìí kan lọ bákan náà pàápàá jùlọ tí èèyàn bá wá jẹ́ nìkan tó ikú gún mi fọ́lọ́run ọba àbí ìṣọ́lá tóun náà wà náà àwọn tó pa yẹn fọ́lọ́run nínú àwọn ọjọ́ yẹn wáyé náà lọ́wà yóò ládàá rẹ̀ ó tóbi ju gbogbo àwọn ọjọ́ yòókù lọ lólòdò pàápàá jùlọ ẹni ọba wá tó wá rí ájì ṣe nígbà tí ọba tó ti ájì rẹ̀ níyì ó múra ó tó sí nínú táǹpẹ̀ ní ájì tàmọ́tọ̀ rẹ̀ ajé oko bẹ́ẹ̀ wọ́ọ́rọ́wọ́ tí ò ní ìrìsí láwọn ọjọ́ mẹ́wàá míì eléyìí lọ́fà tí àfà ní hajjá láti kọ̀dá ń sọ pé ha lọ́yà náà lọ́fà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sàlàyé nípa pé kò sọ́jọ́ kan tó lóore lọ́dọ̀ Ọlọ́run tó tó àwọn ọjọ́ mẹ́wàá wáyìí gẹ́gẹ́ bí àdé ìrìwáyà mi tí wọ́n tún bá alátọ̀dà àfà Abdullahi ibn Abbas tó ń sọ

oúnjẹ ọlọ́run bá ní kí wọ́n láti yá lórí ìfẹ́bí nílá kódà kéèyàn jagun sójú ọ̀nà ọlọ́run ọba ilẹ̀ awájú lọ kọ́rọ̀ jabi náà sí wà máa rẹ̀ tó mọ̀ lámúyá bí mi dárí kabi ṣe àyà àfẹni tó bá lo ojú ogun ti dúkìá ti dúkìá tẹ̀mítẹ̀mí kò sí kẹ̀kẹ́ tó bọ̀ wá ń bẹ̀ mọ́ ọ́sẹ̀ sọ̀hun ni ìyẹn ni pé wọ́n pa ajú sójú ogun dúkìá tó sì kó lọ́wọ́ náà kò sí kẹ̀kẹ́ tó padà sílé mọ́ irú ẹni bẹ́ẹ̀ ní wọ́n fẹ́ balada tó tó àwọn tó bá lo ọjọ́ mẹ́rẹ̀wá yìí láti fi sí olóore àwátá jẹ́rùsán ọlọ́run hadisi yìí nínú hadisi pé wọ́n máa ń pè ní mufradati Bukhari hadisi pé Bukhari nìkan lọ́gbà wá nínú àwọn ummahatil kutubu sitta àwọn tíra mẹ́fẹ́fà tó gbajúmọ̀ ìyẹn sahih Bukhari sahih Muslim sunan Abi Dawud sunan Tirmidhi sunan Nisa'i àti sunan Abi Dawud eh, Ibn Majah àwọn mẹ́fẹ́fà yìí

tí wọ́n fẹ́ jẹ́ ká máa ṣe nínú àwọn ọjọ́ mẹ́rẹ̀ yìí ọ̀pọ̀ àlè sọ tán ṣùgbọ́n sí olóore ètò pé ọlọ́run bá pàdánù rẹ̀ fáwata járata fún gbogbo ẹni yóò tó bá lówó òun náà ni hajj tàbí omúra ọlọ́run bá pàdánù rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wata járata lọ́dún yìí gẹ́gẹ́ bó ti pàdánù rẹ̀ fáwọn tí lọ́dún tó lọ náà ètò hajj pé ètì aṣọ ajẹ́ tí sáájú òjé kí wọ́n tún ṣe ájì lọ́dún yìí kí láwádé àwọn eh, olórí sáúdì yìí kò máa já báyìí pọ́ máa ti ń sẹ́sùn yọ́ máa já ojútà fi ń wó àwátà jára kò rí bẹ́ẹ̀ kò ti wulẹ̀ ọmọ ọ̀rọ̀ wọn ṣe ájì ò lọ́dọ̀ olórí ìjọba sáúdì ọ̀dọ̀ àwọn àfáà lọ́wà àwọn olùmọ̀ sáúdì lọ́wà wọ́n bá gbé lọ́dọ̀ olórí sáúdì lọ́wọ́ ní ó gbóǹtẹ̀lẹ̀ sí ìtọ́kàn pẹ̀lú ilé ìlọ títì àwọn àfáà ni wọ́n ní ọ̀rọ̀ áṣì ájì àbá àti hajj ṣùgbọ́n wọ́n gbọ́ ṣùkùṣùkù wọ́n yẹ ẹwọ́ wọ́n rí pé inú kọ́ńtínẹ̀tì méje ta ní áfíríkà nìkan iná ẹ̀ bọ́ lórí ọ̀rọ̀ òfin 19 yàtọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ wá sí máa ń wò pé àbí òfin 19 bẹ láfíríkà bí wọ́n rí pé ó gba àwọn tí wọ́n wọ́n dé ogbò bí wọ́n bí yẹ gbogbo náà jọ ibi rẹ̀ àwọn ilé yóò ní wọ́n máa bá sí lọ́lẹ̀ torí pé ọlọ́run ọba ṣàánú Áfíríkà lórí àìsàn yìí púpọ̀ yàtọ̀ sáwọn continent yòókù North America ah àtẹ́wò ńlá lọ́dọ̀ wọn South America ó lè bàjẹ́ Europe ah wọ́n kó sí ìbàjẹ́ bẹ́ẹ̀ náà ní Asia gẹ̀ẹ́gẹ̀ẹ́ fúnra rẹ̀ tí Saudi nem dẹnu wọn àwọn continent yìí wọ́n kó sí covid-19 púpọ̀ gan tí wọ́n rí pé kọ́ńtínẹ̀tì eh, tó là ọ̀tayọ áfíríkà wa ń bí yìí pàápàá jùlọ west africa àwa tá a jẹ́ fifty two country ní àwa tẹ̀ wá là pátápátá àlà ń bẹ̀ yẹn yẹn ṣùgbọ́n wọ́n rí pé gbogbo bá wọ́n ṣe fẹ́ ṣe náà tí wọ́n fẹ́ tilẹ̀kùn máwọn kọ́ńtínẹ̀tì kẹ́kọ́ máa ṣe ájì wọ́n rí pé yóò mú aburú tó pọ̀ wá yóò sì mú wàhálà wá yóò sì mú sọ lẹ́nu wá púpọ̀ ó jẹ́ kí wọ́n padà wò pé gbòòlà á ṣe á wa ṣe báyìí ọ̀rọ̀ hajj sì yàtọ̀ sọ́rọ̀ ó múra ó múra àyè kan náà wọ́n ti ṣe ṣùgbọ́n àjì kìí ṣàyè kan àyè onírìnrìn ẹni tára náà mọ̀ láti mọ́kà tí wọ́n bá ti ń ṣe tọ̀wá fún tán wọ́n gba ọ̀nà lọ láti mọ̀nà tí wọ́n bá ti ń jí lọ́jọ́ kejì ó ti pé wọ́n lọ àràfá nù láti àràfá tó bá ti ń di ìrọ̀lẹ́ wọ́n gba mùsùlẹ́lífà lọ láti mùsùlẹ́lífà tí bá ti mọ́júmọ́ padà wọ́n padà sí mọ̀nà mọ̀nà ti wá lọ ọjọ́ mẹ́ta ń bẹ̀ tàbí kéèyàn ó lo ọjọ́ méjì gẹ́gẹ́ bí kòránì ti gbé wá bẹ́ẹ̀ látara tí wọ́n ṣe ọ̀rọ̀ hajj lẹ́ẹ̀kan náà tí wọ́n jọ máa ṣe lákòókò kan náà ó jẹ́ kó wọn lè ju ọ̀rọ̀ ọmọrọ lọ ọmọrọ nì láàrin wákàtí kan àbọ̀tí wákàtí méjì yẹn ti parí tiẹ̀ ojú kan náà lèyìn ó sì ti ṣe òun òun sì ṣe pé ẹ̀yin fáwọ́jù yẹn lọ ṣe ti yín ná tẹ́ bá parí káwọn eléyìí ó ṣe ti wọn tẹ́yìn bá parí káwọn eléyìí ó ṣe ti wọn tẹ́yìn bá parí káwọn eléyìí ó ṣe ti wọn ọmọrọ tí wọ́n sì kó àwọn èèyàn lẹ́yìn pé wọ́n tó bí 500 lápèjúwe wọ́n kó wọn síbẹ̀ lẹ́ẹ̀kan náà pé fún wọ́n ṣe nígbà tí wọ́n bá fi lè wákàtí méjì 500 títí tí ẹ̀sán lẹ́yìn wákàtí méjì 500 títí tí ẹ̀sán tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ dẹ́ẹ̀dẹ́ẹ̀ nígbà tí ọbẹ̀ su ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò mọ́ra sí jọ́ àwọn mí ní o torí ṣe jọ́ kẹta àwọn mí ní o torí ṣe wọn ò lásìkò kò sí lọ́jọ́ ṣùgbọ́n ajé ò rí bẹ́ẹ̀ rárá ẹ̀ kan náà wọ́n jọ bẹ̀rẹ̀ lásìkò kan náà ni bí wọ́n bá ti ń ṣe tọ̀wá fún wọ́n jọ máa gbá àwọn àyè tá a sọ ìwọ́n jọ máa gbàgbẹ̀ lọ lẹ́ẹ̀kan náà ó jẹ́ ó jẹ́ pé òun lè púpọ̀ láti jẹ́ pé wọ́n gbò sùkùsùkù pé ha kọ́ máa jẹ́ pé mùsùlùmí inú tó wá dá fìtínà ẹlẹ̀ lágbàáyé lórí ọ̀rọ̀ covid-19 eléyìí lọ́fọ́ àti ìfọ́n fi tilẹ̀ fún ìpé tó àgbáyé òtútù ìrọ́ ní àbáyọ sí yóò dá kọ́ máa jẹ́ pé mùsùlùmí yóò tó wá fa kí covid yóò máa tún jájà rẹ̀ tí ó tó wá lágbára púpọ̀ gan ó jẹ́ wọn tilẹ̀ fún à ṣùgbọ́n ní gbogbo ẹ lọ ọlọ́ọ̀bọ̀ balẹ̀ kí ọlá òun lọ́mọ wá òun lọ́mọ wá òun ní sì ń darí ayé bó ṣe wù ihun tó bá fẹ́ jẹ́ ọ̀sẹ̀ láwé ayé ní ọ̀tẹ̀lẹ̀ àwákẹ́ ń jẹ́ nìkẹta ń gbìyànjú ń bẹ̀ láti ṣe ohun tá fẹ́ ṣe ni wa ma tasha'una illa an yasha Allah rabbul alamin kò sí nǹkan tá a lè dá sí àfihàn bá kó ń báyọ̀ fún rẹ̀ sí ṣùgbọ́n fún wa ní ìyá kásẹ̀sà ṣùgbọ́n ẹ̀ṣà wa tá a bá ṣe yọ́ máa ṣe kò ń gẹ òun náà ni pé kò sí ájì fún gbogbo àwọn tó bá wà ń ta lẹ́yìn àwọn tó bá wà nínú àwa dúpẹ́ fọ́lọ́run tó ti bá wà náà nínú ọmọ sẹ́yìn tóun náà ṣe kò ń gbé àwọn sixty thousand tí ó fi ájì lọ́dún pẹ̀lú àna ọlọ́run nínú àwọn tó wà lọ́hùn tó yẹ pé òun gan dúpẹ́ fọ́lọ́run bá fọ́n máa dúpẹ́ fọ́lọ́run ọlọ́run ní kí n ráríwọ̀ mo wà náà sixty thousand tí ó fi ájì lọ́dún yìí nínú oore ní tọ́lọ́run bá ti fún wa tó jẹ́ pé náà àwọn jẹ̀ náà wà ní tí ń bẹ nínú mọ́sálásí ó sì jẹ́pọ́ lọ́wọ́ bá ní kó ṣe kò ń kẹ ìmọ̀ akẹ́kọ̀ọ́ lọ́hùn tóun náà wà náà sí síta sọ lọ́dún yìí oore náà lọ́jẹ́ tó fún wa tọ́pọ̀lọpọ̀ ìlú mi ń bẹ tí ò ní ṣe kò ń gé ọmọ kẹta ń bẹ àwọn wa dúpẹ́ fọlọ́hùn fọlọ́hùn ní alọ́mọ ń bẹ náà nínú àwọn sixty thousand tí ó ṣe ájì lọ́dún yìí fọlọ́hùn bọ́ balẹ̀ fi alákọ̀ọ́gbà àríjọsìn lọ́wọ́ wọn nínú àwọn tí olóore tán fẹ́ yá sí láwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé bẹ́ẹ̀ nínú àwọn ibẹ̀ ni yóò sọ bẹ́ẹ̀ sọ pé ànẹ́bí gba àdíṣì ànẹ́bí gba ní àwọn ọjọ́ mẹ́wàá yìí ọpa rọ́mọdẹ́bí ni o yàwá ìsàrúgbẹ́ tó tọ́ ṣùgbọ́n olùmọ̀ wọ́n jìkìjìkì lẹ́bà tí máa sọ lọ́dọọdún wípé ẹni tó rí nǹkan ọyàtọ̀ sẹni tí ò rí yàwá ò rí nígbà tí yàwá wa Muhammad sallallahu alaihi látara bẹ́ẹ̀ àwọn pé ní àwọn àwẹ̀ mustahab àwọn àwẹ̀ àwọn àwẹ̀ kìí ṣe àwẹ̀ túláàsì ó jẹ́ kí àfáà Imam Nawawi sọ pé síyámù ha mustahabun isti bàyàtà ń ṣẹ́dì ìdá kágbà àwọn àwẹ̀ láwọn ọjọ́ mẹ́rẹ̀wá nínú àwẹ̀ súnà tí súnà rẹ̀ lágbára lé o ní pé ká ṣe lójú kòkòrò rẹ̀ kágbà ọlágbára púpọ̀ gan ọ̀kẹ̀dépò pé ọ̀rin ẹ̀yà pé ká wá gbà túláàsì rárá o nínú àwọn tí olóore tán fẹ́ jáde ni nínú àwọn tí olóore tán fẹ́ jáde òun náà ni àwọn ìrun wákàtí márààrún wa ká mójútó dáadáa káàsì jẹ́ nìkan tí ipá máa tàbá ń tètè kárí kí ní jẹ́ máa hàn bákan náà làwọn ọ̀nà wá fi ti ń bẹ lẹ́yìn àwọn ìrun kọ̀ọ̀kan yìí bẹ́ẹ̀ ni wá ní kìyàmù láìl á gbìyànjú láti ṣe kìyàmù láìl ṣe láwọn ọjọ́ mẹ́rẹ̀wáyì nínú àwọn tí olóore ni pé pé àtìpèlé ẹ̀sán ìbẹ̀ fún gbogbo ẹni tó bá ti ra rí ṣe bẹ́ẹ̀ ìyẹn gbólóhùn tá a máa ń wí yẹn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wà ní ilẹ̀ ilẹ̀ hamdi àwọn olùmọ́sára ìpé gbólóhùn yìí a ní mutlak a sì ní mọ̀kọ́ jẹ nígbà tí ọdún iléyà bá ń bọ̀ báyìí mutlak kò ní pé ìjọ tàbí ètè mọ́ndì 1 oṣù tẹ̀lẹ̀ hijja láti láǹfààní ká máa pé gbólóhùn yìí pé Allahu akbar Allahu akbar Allahu akbar لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد láti láǹfààní láti ọ̀dí wọ́n nínú ẹni wọ́n ti fẹ́ jẹ́ ká máa wí a máa ń pè wọ́n ní gbólóhùn yẹn a máa ń pè ní mutla wọ́n tú wálẹ̀ láti ọ̀dí wọ́n lọ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ tẹ́ di ọjọ́ yàmọ̀ arafa tàbá ti kíṣà láti ṣubú yàmọ̀ arafa tán ó ti di pé wọ́n ti wá kọ̀yájá ọjọ́ márùn-ún yẹn fún wa ọjọ́ arafa ọjọ́ ọdún jọ́kejì rẹ̀ jọ́kẹta rẹ̀ àti jọ́kẹrin rẹ̀ wọ́n fẹ́ jẹ́ káwí láwọn ọjọ́ mara àrùn yìí tó wá jẹ́ pé ká máa wí ju àwọn ọjọ́ tó tọ́ láti ọ̀dì wọ́n lọ ṣùgbọ́n látọ̀dì wọ́n ni wọ́n ti tú wa lẹ̀ káti máa rí gbólóhùn yìí káti máa rí gbólóhùn yìí káti máa rí ní ọjọ́ tí wọ́n bá ti tí wọ́n bá gun àràfà wọ́n ti fẹ́ jẹ́ ká máa wí lọ́jọ́ ọdún ọjọ́ kejì

àfá ìsúnṣẹ̀ fún pèsè ìjọdún kí àbọ̀ náà lọ ó ti tẹ́ tọ́dún méjì kan báyìí sáfá sáwọn orí al-Qahtani àfá yìí ó gbìyànjú ọlọ́run fà ìbáríkà sí kìtàbù Husn Muslim bá ń pè ní ọgbà ọgbà sọ ojì sọ àwọn mùsùlùmí tí wọ́n tún sí Yorùbá tí wọ́n tún sí èbó tí wọ́n tún sí gbogbo èdè lágbàáyé ọ̀pọ̀lọpọ̀ èdè tí wọ́n tún sí ó lé ní 300 àfá ìtúwá sí gbìyànjú fún mùsùlùmí ó tún wá lọ wọ́n àwọn àdúrà tó lálàáfíà ó tún wá sì kíra kan lọ́tọ̀

ṣùgbọ́n kò jọ síwájú ihun tó torí ẹ̀ ti tẹ́ra ẹ̀ gangan àdùá ó nílẹ̀ lè kìtàbí wọ sùnnà ló kọ́kọ́ kó síwájú lẹ́yìn ìgbà tó sọ àwọn àkókò tájọ́ a máa ń gbà àwọn ìgbà tájọ́ a máa ń gbà tán ọwọ́ kó àwọn àdúrà yẹn jọ ẹjẹ́ wá síra yẹn kà láti jẹ́ pé ká máa fi bẹ̀rẹ̀ òun ká máa fi sàdúrà ọ̀pọ̀lọpọ̀ àdúrà míì tó ṣe tó wò tí ẹ̀ lè ronú sí láìláì ó ń sọ náà bá ti bọ̀ ronú débẹ̀ kéèyàn máa wò pé ọlọ́run dákun má nìkan tí ń sòpá

ọlọ́run ṣe dáadáa fún ṣéwù náà ṣùgbọ́n gbogbo àdúrà tó rí ó ṣe kò ní dá tó àdúrà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn tí olóore ni ká mú mọ́ máa ṣàdúrà dáadáa bákan náà nínú àwọn tí olóore òun náà ní ká máa ṣe sàárà wa tó bá ti lágbára máa ó ṣe sàárà láwọn ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ lọ́sùn láti àbíjọ́ mẹ́rin nígbà ìsàárà tó bá ṣe lágbára máa àti máa ń sọ fún wa pé sàárà lọ́dọ̀ Yorùbá ló ti dojúrú kò dojúrú mùsùlámù rárá ṣùgbọ́n lọ́dọ̀ Yorùbá mùsùlùmí ó dojúrú púpọ̀ Yorùbá mùsùlùmí ní máa ń hun tààrà fún yẹn wọ́n èsì hun tààrà fún yẹn tààrà wà láti nà ọkàn rẹ̀ ni àfáwà Salmanu Farisi ihun tó fi mọ́ ànẹ́bíwa Muhammad sallallahu ibi abọ́nẹ́ rẹ̀ ló ti rí àwọn ọgbọ̀n yóò ti rí wọn bẹ́ẹ̀ chọ́ọ̀chì lọ́wọ́ àríṣà táwọn lè ti tẹ́ ń sọ́sìn ó ti ń sì jọ́sìn ó dájú tí wọ́n lọ ó fi ẹ̀sìn bàbá rẹ̀ lẹ́ bàbá rẹ̀ lọ́wọ́ pa ní ọ̀rọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣe fún mi ó sọ fún olórí àwọn tó jára chọ́ọ̀chì ni pé nígbòlẹ̀ sí mẹ́sìn yìí wá náà wọ́n ni láti dẹ̀ ṣáàmù ni ẹ dákun táwọn èèyàn wá bá láti ṣáàmù ẹjẹ́ mọ̀ ilé ìlọ́ba kò ní inú ìlú Paris yìí lọ́ba àwọn christian lọ sí ilẹ̀ ṣáàmù nígbà tó dé ilẹ̀ ṣáàmù ó ṣèwádìí ẹni tó jẹ́ ní eré tẹ́ pé wọ́n ń sẹ́sì yìí ọjọ́ ìwọ̀n ẹni yìí fẹ́ kú ẹni yìí sàsọ́ọ́lẹ̀ ó onídàkùn sàsọ́ọ́lẹ̀ fún mi tá mo tún lè lọ bá tó jẹ́ ní eré tí tó máa pọ́ ẹ̀sìn yìí lọ́dọ̀ rẹ̀ ó ju ẹni eré fún pé ah, nínú gbogbo ẹni tí mo mọ̀ lórílẹ̀ ẹni eré kan máa fẹ́ni báyìí báyìí lẹni Salman Farisi ti lọ ọ̀dọ̀ tiẹ̀ òun náà tún Salman Farisi tún sọ gbé dàkùn ju ẹni eré fún mi tí mo tún lè máa lọ pẹ́sìn lọ́dọ̀ rẹ̀ òun náà ẹni ẹni ẹ̀sùgbẹ́ fún ń dákùjú rẹ̀ ní eré fún mi nínú àlọ́ pẹ́sìn lọ́dọ̀ òun ní ẹ̀sùjú rẹ̀ ní eré fún nígbàtẹ́ni yẹn wá fẹ́ kú ẹni ẹlẹ́ẹ̀kan fẹ́ kú dákùjú rẹ̀ ní eré fún mi tí mo yẹ ah! lórílẹ̀ lónìí ìmẹ́ni rẹ̀ kẹkàrọ̀ ṣùgbọ́n ohun tó dáa jù a ti kà nínú àwọn òwe wa wípé wọ́n gbé ànẹ́bì kan dìde níbi tí ó kè pọ́ láyé báyìí báyìí tó fi wá padà bí pé ó múra rẹ̀ délùú Mọ̀dínà gbàtí ń délùú Mọ̀dínà ó ń ṣọlọ́run bó ti ṣe ìjírá kò sí ṣe ìjírá délùú Mọ̀dínà nígbà náà títà ń wo ìlú yìí nẹ́ẹ̀sì ni wọ́n júwe fóun kó tó di pọ́padà láti pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó padà ṣe ìjírá wá lu Mọ̀dínà tó wá wo pé ah, sí ìṣẹ́fẹ́ yìí náà ní ọ̀jẹ̀ ìmọ̀ wọn ti sàwọn nǹkan kan fún mi nínú àwọn tó jẹ́ àwọn pásítọ̀ gbà

ele ni sàárà tí mo gbé wá tí mo gbé wá fún tí mo sì fẹ́ jẹ́ kọ jẹ́ ń bẹ̀ tọ́kàtẹ̀ padà jí kó fún àwọn tó já wọn èèyàn anẹ́bí gbà ó sì gbé fún àwọn sàábẹ́ rẹ̀ Salman Farisi ló wá bọ́ ẹgbẹ́ kan ní sọ Bukhari òun wá ń wo ń sí ọlọ́run bá lọ́ọ̀ká òun rí pé kọ̀ jẹ sàárà yìí òun ní àhá eléyìí ni àmì alákọ̀ọ́kọ́ eléyìí ni àmì alákọ̀ọ́kọ́ ibi tá a ti lọ ni pé Salman Farisi òun lọ rẹkọmẹ́ndì ohun tó gbé wá fúnra rẹ̀ ó sì sọ fún tí ọlọ́run bá pé sàárà lè ní yóò ó fi fọ́nà bí ọ̀jẹ́ tó gbé fáwọn sàábé ó tún wá lọ ilé wá ní ah eléyìí ẹ̀kù ni mo fẹ́ fi ṣe fún tí ọlọ́run ya Rasulullah eléyìí ni hadijatun lak mo fi eléyìí ṣe ẹ̀bùn fún báyìí náà lẹ́bí Muhammad sallallahu alaihi wasallam bó ti jẹ nínú ẹ̀bùn yẹn ó tún wá pa sàábé àwọn sàábé náà jẹ́ ń bẹ́ẹ̀ ah eléyìí lẹ́lẹ́ẹ̀kejì pàmàjẹ́ sàárà rẹ̀ kan ó ti jẹ ẹ̀bùn ní àjẹ́ pé òjíṣẹ́ ìní ọ wá fún ẹlẹ́ẹ̀kẹta kí n wá fi báyìí ló ti wá bọ́ síwájú ànẹ́bí amọ́sáàlá àrọ̀sẹ̀lá ọbẹ̀ sí pó ríwájú rẹ̀ ń bọ́ sẹ́yìn rẹ̀ ó ń sọlọ́run bá ti fura mọ̀ pé rí lára ó ń sọlọ́run bá ó dì mọ́ ń bá gbàgì ní pé أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله èlé ìlú múnú Salman Farisi dùn pé ha anábi tí ti wá fi ti fẹ́ òun lọ́lọ́run bá ní kí n ṣe kò ń gẹ́ yóò ibi ta ti lọ gangan ni sàárà ó ronú sàárà fúnra rẹ̀ ni o ní ohun tó bá wù ọ̀dọ́ bẹ́ẹ̀ fi sàárà ní fi sàárà fáwọn èèyàn ṣùgbọ́n tó bá ti pọ́n bá ti ń dá sàárà fún pé ẹ̀kọ́ àti kúrú ní orí ṣe òun tá ń pè lẹ́bọ̀ ní Islam gangan ṣùgbọ́n ní ìsìláàmù wa ìfún tá ń pè lẹ́bọ gan-an nù pé sàárà rẹ̀ yóò ajẹ́ àkókò gàgàrà ní ọlọ́pàá ní ó bí ṣe sàárà ẹni ó dáa fún ọ yẹn ó ti gbéjọsìn kalẹ̀ fún ọ ìpín èsì ìgbéjọsìn kalẹ̀ fún yẹn tó ọlọ́run bá Muhammad sọ̀lọ̀tà àlọ́sọ̀lọ̀ ṣùgbọ́n táyé gbóyìn lọ́ba wù ọ́ tó wo pé ah, àkókò tí ń sì wọ́n fẹ́ pa sí ibi ṣe sàárà ìwọ lóhùn ìhun sàárà ìwá ní wọn ìfẹ́ jẹ́ kásẹ̀ máa dájọ́ lé lórí èyí tó tún wà lọ́dọ̀ Yorùbá nù tí a rí mi kọ́dọ̀ Yorùbá rẹpẹtẹ lórí fásitì ṣe sàárà wọ́n sẹ̀ tó máa pèrà wọn ni pé tó a ṣe sàárà bàbá wa mẹ́jọ òní o padà yìí kó mẹ́jọ ogójì ọjọ́ la mú o kí ní sàárà ò lásìkò kò ní kò nígbà tó lè ṣe sàárà lọ bàbá tó ṣe sàárà máa rí ládàá máa lọ bàbá rẹ eléyìí ló jẹ́ táwọn fi sọ pé àwọn sàárà yìí kátìkàtì ní ṣùgbọ́n kò sí ohun tó burú tẹ bá ti rí wọ́n ní ẹwọ́ ọfẹ́ ti sàárà fún bàbá rẹ̀ ọfẹ́ ti sàárà fún yá rẹ̀ ó sì ṣe rẹ́ẹ̀sì tẹ́sẹ̀wé bá ṣe kí dímọ̀ tẹ́lọ́ ní ìdá sí dímọ̀ tẹ́lọ́ àwọn èèyàn bọ́ta lọ ń gba rẹ́ẹ̀sì lọ ọ̀sọ́ sì tàfẹ́ mi kẹ̀kẹ́ pé wọ́n ṣe kí ní kẹ̀kẹ́ níyàn rẹ̀ ni pé tó rẹ́ẹ̀sì ìjọba ṣe jẹ́ o ládàá rẹ̀ wọ́n fẹ́ jọ máa lọ bá bàbá rẹ̀ bóòdó ti dá tó ọmọ àjá gidi gan o eléyìí ni sàárà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà máa ń ṣe ìmọ́lọ́dọ̀ Yorùbá àwọn èdè ti wá bẹ́ẹ̀ ni o a sì fi àríwí kiri gbogbo wa náà láti mọ̀ pé fi àríwí tí máa ń ta fẹ́jẹ́ ni kọ́lọ̀mọ́ wà ní kẹlákọ́sà àánú wa tààrà amójútó nínú àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé bákan náà kẹrọ àṣẹlẹ̀ Qur'an àwọn olùmọ̀ ti wá lójú kòkò púpọ̀ gan-an lórí kọ̀rọ̀ àṣẹlẹ̀ Qur'an ni pé ẹni ọba lè gbìyànjú kó ka Qur'an mẹ́ta láwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé ọjọ́ mẹ́ta àkọ́kọ́ ọjọ́ mẹ́ta kejì ọjọ́ mẹ́ta kẹta mú lọ́jọ́ márùn-ún ọjọ́ mẹ́rin tàbọ́jọ́ mẹ́rin ọjọ́ márùn-ún tó bá lè ṣe ìfọ́ parí kòránì kan láàrin ọjọ́ mẹ́wàá yìí ó mà dá púpọ̀ tàbá lè ṣe bẹ́ẹ̀ bákan náà á pọ̀ lẹ́njọ́ wa foríjì lọ́dọ̀ ọlọ́run táwa foríjì lọ́dọ̀ ọlọ́run bá púpọ̀ tó rẹ́sẹ̀ wá pọ̀ ojoojúmọ́ là ń ṣe lọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń fúkú láì mọ̀dí ẹni wọ́n pa àyàn ọmọdí tó àwọn tó ti bá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ báyìí lọ tọ́jẹ́ mùsùlùmí kọ́lọ̀kọba àtàkóríjì fún wọn àwọn tó yẹ fún wọn ń fèsì pa àwọn èèyàn báyìí ọlọ́kọba lè fi ọlọ́kàkùn kọba sí wọn lọ́wọ́ lórí ẹ̀ ẹgbẹ́ náà àwọn àmì fáyé ń parẹ́ lọ lànẹ́bí wí wípé ẹni tó pààyàn ní mọ̀dí tó ń fi pa ẹ̀ ẹni wọ́n pa náà ní mọ̀dí tó ń fi pa wọn nínú àmì fáyé ń parẹ́ lọ ni ò ìdí ni tó fi wá jẹ́ a gbọ́dọ̀ máa wọ́lọ́wọ́ bá aláforíjì tó pọ̀ oríṣẹ́ wa pọ̀ lórílẹ̀-èdè yìí púpọ̀ gan kọ́lọ̀bọ̀ ṣàforíjì fẹ́nu kọ̀ọ̀kan wa nínú àwọn tí olóore òun náà ni dédé orí wá lílẹ̀ ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì bí méjèèjì bá ń bẹ láyé ká ṣe dáadáa sí wọn bí kan bá gbọ́bá ẹgbẹ́ kan lọ́sẹ́kùn ká ṣe dáadáa sí wọn wọ̀làwò káàlẹ̀ kàfíràn kódà tó jẹ́ kéfèé ẹjá ṣe dáadáa sáwọn òbí wa nínú àwọn tí olóore tẹ́ pé yọ gbàládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn tí olóore òun náà ni sílátàdà ha pẹ̀lú àfáàrí àwọn alásùnmọ́ wa á dákùn bí wọ́n pọ̀ tọ́ bára owó sórí fóònù lásìkò yìí lọ gbìyànjú kọ́ ra ọmọ akọlù wọn yàlágbájá bó ní o o lè kó o ní oṣù pọ́bíọ́n tí o ti wá aláwọ̀ ní a fi yí ní o yàlá kásẹ̀gbè nìbàdàn kọkọlù ẹ̀ ọkọlù wọn káàkiri ọ̀rẹ́ tí wọn àwọn ìmọ̀lẹ́bí àwọn ará àwọn ayé kan àwọn fámílì ìyàwó rẹ̀ àwọn fámílì ọkọ rẹ̀ ó kí wọn káàkiri nínú àwọn tí o inú wọn ó dùn pé ah lágbájá ọmọ kó fámílì mọ́ra ọ̀ nígbà máa ń rẹ́ tí wá o bí wọ́n ti fojú kó ṣeré yẹn wọ́wọ́ ìdọ̀lọ́rì àwẹ̀ nǹkan tó tóbi lọ́dọ̀ ọlọ́run bákanáà ìmá fọ́ sálámọ̀ká tá gbìyànjú láti máa sálámọ̀ká àti fáwọn èèyàn nínú àwọn tí olóore ni ká máa fún àwọn èèyàn ló ń jẹ àwọn tó ní bùkátà tó ń jẹ ká fún wọn bákanáà ká máa tàṣíṣe láàrin àwọn èèyàn ká máa pàṣẹ dáadáa ká máa tọwà lọ jẹ nínú àwọn tí olóore ni nínú àwọn tó olóore ni ká sá àwọn wa ká má fi sọ̀tọ̀ fúnṣọ nípa àwọn ọmọlàkejì wa ká má fi sọ̀tọ̀ fúnṣọ nípa mùsùlùmí àwọn ọwọ́ àwọn tábà máa sọ láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wà tọ́pọ̀ tún lábíjọ́ mẹ́rin yìí ọjẹ́ dáadáa láti sọ nínú àwọn tí ó lóore òun náà ní ká ṣe dáadáa sálámúlégbé wa ká ṣe dáadáa sí wọn gan-an nínú àwọn tí ó lóore ní pé ta bá lálejò ká gbà lálejò dáadáa láti ní ká gbàlejò ó sọ ọlọ́run bá ní pé ìgbàlejò ọjọ́ mẹ́ta ni tó bá fi lẹ́yìn ọjọ́ mẹ́ta lálejò ọwá bí ó ti ṣe ra rẹ̀ ọjọ́ mẹ́ta là á fi gbàlejò ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí kálejò ọmọ pé ah mọ̀rọ́dẹ̀ ẹni sí nígbà tá a bá gbàlejò ọba wa jẹ wákàtí kan lálejò olúwa lọ́dọ̀ wa àbí wákàtí méjì ká gbàlejò dáadáa torí pàdé bí wa Muhammad sábà rẹ̀ sọ́sọ́ pé máa ń sáré yóò mínú bílẹ̀ wọlé yóò mínú ápẹ́ fàálì yóò sọ̀rí mọ́tọ́ ìfà ẹni ọba gbọ́dọ̀ ọba gbá sọ́jọ́ sẹ́yìn ọjà ẹjọ́ nìkan jẹ́ pé yóò máa fún àlejò rẹ̀ dé nínú àwọn tí olóore òun náà ni gbogbo ohun tí ọba táwọn yẹn léṣe kéèyàn máa mú kó lọ́dọ̀ fún wọn nínú àwọn tí olóore òun náà ni kéèyàn máa ná fáwọn ìyàwó èèyàn àwọn ọmọ èèyàn kéèyàn ná fún wọn dáadáa

sọ̀rọ̀ dáadáa ká fi pàdé rẹ̀ fáwọn ìyàwó wa àwọn ọmọ wa ọmọ àdá púpọ̀ nínú àwọn tí olóore ní kálọ̀ bẹ àwọn aláàrẹ̀ wò nínú àwọn tí o nínú àwọn tí olóore òun náà ni ọmọ ìyá wa tọ́jẹ́ gbèsè kádà wọn san gbèsè wọn nínú àwọn tí olóore òun náà ni ká sàdọ́ àtàwọn tọ́jẹ́ àwọn mùsùlùmí níbi yòówù tí wọ́n bá wà nínú àwọn tí olóore lọ́jẹ́ nínú àwọn tí olóore di tábà sàdùwàlá ká sàdùwàlá dáadáa torí tí ọlọ́wọ́n bá ó ti wá a máa ń ṣe yẹn ìsáàbòlè odò ká mú àlùwàlá wa ká mú dópin ká ṣe dáadáa nínú tí olóore lọ́wọ́ o bákan nínú tí olóore òun ní ẹni gbogbo àwọn àkókò tánẹ́bí láàlẹ̀ fún wa pé àdúrà máa ń gbà yẹn ká máa gbìyànjú àti àdúrà ń bẹ̀ nígbà wọn bá pé òun tẹ́ ká sáàdúrà nígbà tá bá tún wọ́n ká tún mára òun tẹ́ ká sáàdúrà lẹ́yìn ìgbà tá bá iṣẹ́ àwọn àdá èyí tó wọ́n látọ̀dọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ sí báwọn kẹ́kẹ́ máa ń pe nígbà tá bá tún wọ́n ká tún mára òun tẹ́ nígbà yẹn lẹ́lò ní ọwọ́ ajẹ́ ní kẹsẹ̀ pé láàrin sáàsì tẹ́kàn ẹgbà ìjọ tẹ́wọ́ jọmà bẹ̀lọ́ lẹ́yìn wákàtí máa rárá o ó tètè sí àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn àṣàbù ń bẹ sáà máa ń ṣe lẹ́yìn wákàtí máa rárá tó bá parí ẹ̀ ọwọ́ ọfẹ́ gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run kò fún tó burú ọwọ́ tẹ́ sọ́dọ̀ Ọlọ́run bá nígbà náà ṣùgbọ́n láàrin ìṣẹ́jú ayáta sálámọ̀tẹ́ lọ bá bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ lọ́n bẹ lọ́run bá fún kẹkẹ àrà ọ̀ àwọn ojúṣe tó yẹ kó ṣe lẹ́yìn wákàtí márùn-ún ó ti dé ìrúlẹ̀ àwọn olùmọ́sí máa ń kí lè léyìn púpọ̀ fún wa gan-an yàtọ̀ sí táwọn míì túnṣe ro àwọn míì lé òfin bóyá láti ni àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ àwọn míì tún bọ́wọ́ ẹ̀sìn tí wọ́n débẹ̀ yẹn rárá o ihun ń bẹ tánẹbí ti gbé kalẹ̀ lẹ́yìn wákàtí márùn-ún tẹ́ẹ́sánà asàkúlọ̀ asàkúlọ̀ asàkúlọ̀ alámọ́sàkúlọ̀ gbogbo bí yóò tó ṣe pé ọlọ́run bọba lè kẹ́ ọlá bí máa fi ń dúnyẹ̀ nínú àbẹ̀lọ́run kọ́lọ̀bọ̀ ó dùn wá nínú ọdún tàà fẹ́ kó sí ọlọ́run bá gbogbo bí tí ìbànújẹ́ bá wà dákùnmọ́jà tẹ̀kùn gẹ́rẹ́ ọ májà pàdé àti ìbànújẹ́ láíláí mọ́jà pàdé àtẹkún mọ́jà pàdé àti gbogbo ohun tó jẹmọ́ ìbàdédé yẹnyẹn ìdùnnú ìrọ̀rùn ìrọ̀rá òun ni kò jábí ti ọdún wáyé o ọ̀làlá ọlàwọ̀lá kò wátá ìjà الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أتى الله àtẹ̀tẹ́sìkẹ̀ fún àlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam káàkiri fẹ́lọ́ náà rẹ̀ àwọn sáábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀sà gbogbo àwa tí a bá fẹ́ pa ẹran gẹ́gẹ́ ti máa ń sọ fún wa ní gbogbo ọdọọdún nínú ẹ̀kọ́ sálẹ́bíwà Muhammad sallallahu alaihi gbé kalẹ̀ òun náà ni pé ta bá ti mọ́ndì 1 nínú ẹ̀ ní gbogbo àwọn oríkèéríkè àwọn ìkẹ́lẹ̀ ọwọ́ ìkẹ́lẹ̀ ẹsẹ̀ wa ká fi ilẹ̀ ó sọ ọlọ́run bá ló wí bẹ́ẹ̀ ó sọ ọlọ́run bá ní pé ìdàdá kọlá aṣáàrò dèlè hijjá tó sùn dèlè hijjá bá ti wọlé ìyẹn tí wọ́n máa bẹ̀rẹ̀ lọ́tún láàbíjọ́ mẹ́rin dé nígbà ìsànhánàlà wà rọ́dà àdókùn máa ń yóò dá ìhà tẹ́nì kọ̀ọ̀kan yín tó wá jẹ́ pọ̀ fẹ́ pẹran ẹ̀rí

kòkòrò yí wá ti gbẹ ọmọ sí kó fi ilẹ̀ ọmọ mú kẹ̀kọ́ nínú ara rẹ̀ tí ó fìdí pé yọ padà fàyẹrin yẹn tẹwàá rí bọ́bà yìí mi ti wá gbé kalẹ̀ ní ọ̀rìn ńlá fún àwọn ẹni tó bá fàyẹrin mi ọlọ́lọ́mọbi tọ́pọ̀lọpọ̀ Yorùbá tí wọ́n máa ti ní gbára wọn láwùjọ káwà yìí léyìí tó ṣẹlẹ̀ pé pé ẹnìkan tó fẹ́ fẹ́rẹ bẹ́ẹ̀ níbi ọdún mẹ́ta sí mẹ́rin sẹ́yìn ọwọ́ jẹ́ pé

àwọn àfá àwọn àwọn jẹ́ oyé wa pàpàájúlọ àfá Muhammad bin sọ́dá ló ṣe mí wọ́n ní pé wọ́n mọ̀ ní àkọ́dà ní ṣáàrìhí àdọ̀fíìrìhí ní síyánán ẹni yóò tó bá mú nínú oorun rẹ̀ tàbí inú ẹ̀kánná rẹ̀ lẹ́ni tó yẹ pé ó gbàgbé tọ́lá ṣe yẹ́ alẹ́ yìí ó ní mọ́bà tó ti máa fi èékánná sí èékánná tó fi máa gbé fóun bẹ́ẹ̀ tọba ṣe rántí sílẹ̀ bẹ́ẹ̀ ọgbàládà rẹ̀ bí ní báyìí tààlà torí pé ààwẹ̀ Ramadan bó ti lágbára tó oúnjẹ ọlọ́run bá ní pé ta bá jẹ ta mú ń bẹ̀ ta wá sẹ̀rẹ̀ sí pé ààyí máa ń gbáwẹ̀ máa báwẹ̀ wá lọ ọlọ́run bá ló fún wa ní jíjẹ yẹn ló fún wa ní múmu yẹn tòká tó wá sọ pé a pẹ̀rẹ̀ oúnjẹ lọ́n bá pẹ̀sẹ̀ lójú púpọ̀ fún wa pé ká fi àwọn nǹkan yẹn lẹ̀ ìyẹn wá gbàgbé rẹ̀ àwọn àfáà sọ pé kò sáburú fún wa ń bẹ̀ à ń bẹ lọ́hùn bọ́dún náà ṣe ń súnmọ́ wa díẹ̀ díẹ̀ ọlọ́run bá ọba lékè ọlá dákùjá ṣe lórílẹ̀ yìí pẹ́ o dákùjá ṣe lórílẹ̀ yìí pẹ́ o àlàáfíà tó péye dákùjá fi ṣe o ìdùnnú

أستغفر الله ولكم ولسائر المسلمين إنه